من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الوسطى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقدة من لساني يفقه قولي ستر الله مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته النبي محمد صلى الله عليه وسلم أكا إكا وأمسي صلاة يونني ọ baba sịrị ọgwụ ọ ịdụ ebe anụ ntụmori na kwiki ya ma ebe be ọwa na kwiki jumma baka ka allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahima وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد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 ya siri yon tu muri ya na ido ya kare yi ogwa wono na ne kaba shabe ne ku kiyama dume bana da yon ko ma dori yi bana so on tu muri yuta yawm alqiyamati bi shahr ramadan aba sugo ogwe aw ramadan ide ina kwe kiyama والناس في الموقف دازنني ديه نكتم بكري فيقولون ده يا كاكا من هذا انا صنبي نبي ام رسول ام ملك النبي اصلا بابن ابون فورني ابي ملايك ما رأينا مثل هذا ولا مثل جماله وحسنه yeyiriri mu nọ n'ọnịda yeyiriri mu nzozo n'ọnịda iri mọ nzozo nọ yeyiri da fayakumu bayna yadayi jabbaari jalla jalaalu owó ramadan ọmọ ni báwo bá pẹ kẹjẹ ọbìdí òmùrí ẹni kẹtẹ wọn fayakun dọkà yìí man kana lahu qibali haqqun falyakun ọ̀nà náà nyé dẹ̀ ẹ̀dá tí wọ́n bá ń ọ̀pọ̀ ẹ̀tẹ́ olu ìtura. ọ̀yàkùnú kata mmanụ anta ẹnu bì. ọ̀yàkùn ọba àkàkà ana ramadan ẹ̀ má ramadan ẹ̀ má bi ramadan òwe ramadan قال النبي صلى الله عليه وسلم أنا بأي محمد صلى الله عليه وسلم ضبع كان كي فتقوم أمتي إليه قلت لي أكيد غير من أن أمتي كان يكفيتني تواب وبيده قضبان من نور وبيده قضبان من نور قلت لي صلى الله عليه وسلم ọkẹ́ ọ̀mọ̀dọ́ mi wọ́n jẹ́ ní kata bọ́kàrẹ́ àbọ̀ bẹ́ẹ̀ ọmọ anyi lẹ́yìn lọ́kọ̀ ètò ibi tọ́ ni ọ̀pọ̀ ọ̀rọ̀ àbọ̀ abọ esi nye oyi abọchi ama abọ no na makoroba etu hilọdi ama adete ụmụ ya kipu ọrịsị ntọ ya abọ ama ihe nye oche oju ọ etu oyi yọ nọ فمنهم قبات من نور تضيء ما بين المشرق والمغرب اتو هنا قرآن ọ̀zẹ̀tẹ̀ ìnàkàkà ní ìlọ ìrìn tó dínà ọ̀rẹ́lọ ìlú wọ́tẹ́ fàmínàhùn man yí ọ̀tọ̀ kọ̀díban yùdí ọ̀láhùn masíra ta ṣáà ya á máa rọ ọba pẹ̀ẹ́tẹ́ ìbúdó ọ̀lẹ́rìn kàtí ní iri mara wà pẹ̀ẹ́tẹ́ yà á Ya rọ ọba pẹ̀ẹ́tẹ́ ní tu ṣáà ramadan ọ̀hún ramadan ní pẹ̀ẹ́tẹ́ ní tu ọka ọyị ne nwanyị ọzọ naba adetuwe etuwe nọ naanị ọzete ọnịka ose elenore aka ajọ dị ụgwọ nyara afịjọ iri m sọ n'ori gị distans ọnọ etuwe nọ ọbọ ọzete ụgwọ nyara spọtụ ntụ mụrụ ịnị ụsọ na-akazi na-asụ ụgwọ nyara jọọ ọ̀yìn náà lòun mọ̀ ní anábà títí orí ilé ẹ̀ka yìí lọ ọba àbẹ́tẹ̀ yọ. wọ́n mi nìhun man yú utọ́ wà á kọ́rọ̀ yóò dé ọláhùn masírata jọmọ́tì. dáadé lẹ́yìn ilé tó yẹ mọ́ bí dọ́hún bí ramadan ọ̀ọ́dẹ́tẹ̀ yọ alika ọ̀sẹ̀ amányọ́sẹ̀ ọ̀sọ̀nyẹ́rọ́sì ọ̀sẹ̀ amáàkàdé dáṣọ́sẹ̀ nyẹ́rọ́sì yọ ètò yẹ ní tọ́ni. أعبوزته وآخر مسيرة يوم ألا يدو نتوهيان نتوهيان نطر معهم نتوهيا أهوا فوسا أقوى نرى وصابنا أكاجا أهوا نرى سيجا أهوا فلوزة تتوهي أبنان وآخر مسيرة ساعة ألا يدو نتوهيان نتوهيان نطر معهم إذا ذاتنا ذات ɛhɔ fo sama nyɛ ɔhyɛ a ɔnyala dwɔ wa akharu mawu bi akadamai ɛna nyi dɛ ɔde tuya ɛtuya na ɔpare pɛtɛ wa ni ɔpɛ wɔ lɛde tu awɔ no matutu mu rini ando yɛ nika wɔahyɛ pipie na ɛyɛ ɛnira na ɔdɛ ɛtɛdira na ɔbɔdɔ do yɛ nika wɔahyɛ motɔ nira na ɔdɛ ɛtɛdira na ɔbɔdɔ gallop wani huru mu wani jasa duwa ji okwe ta yi nira abusare abuka wani ya ta gbado abuka ta wuya all all all the gbado ya odu ebe ne ta kara muri adabo omi tu wei rata yi na kwa ya nana abasa na mama ani dere wọn fọ mama na soso manye ramadan wọn nọ ọnà bẹbẹ o pẹtù wei na ebi ìgbé ọwọ don tó mọ̀ sallallahu alaihi wasallam baka yi faman sha'a fali wa qirhu odu ne eze odu banye ramadan userido odu banye yo waman la yi wa qirhu ọmọ ma kọ náà do banye àwọn ramadan ohun ramadan ọmọ ma فيصام عذابا يصيبه عند الأضرار من الأزمة والندامة ويا باسو وكانيو ini yono ne ramadan a ke tu yono na ini hi ini le to ọrụ ma ya nọba so anaba muhammad sallallahu alaihi wasallam dọka ne ramadan ọ ma ni mu ehi inna allah farada alaikum shahr ramadan o mori yi oh, ọ ma ba bo yi kaya ba wo ne ramadan kaya ba wo o oh, hono na anahe ramadan wasanantu lakum qiyamahu ono nto morihi doni me sunna ni kayanyi na sila inan qiyamul layl tarawe ashamone akwawo nto mori kono me sunna yi faman samahu wa aqamahu imanan wa ihtisaban olona ababa wano dokuna jilo non aishamono ala aishamo eho lati nto mori doku tarawe ganon ọtọmọ imanan jùzọ́ọ̀dẹ dọ̀rọ̀ kó mori yìí náà wà ti sábà ọ̀nì jùzọ́ ìṣá ìtura kò ní èdú tó ṣe èyí kúlù mọ́ mori yìí. kọ́rọ̀ jẹ́mìnà dùnúbi kàyọ́ọ̀mì wàlẹ́dẹ́ ti hàn ọmọ ọtọmọ yìí kọ́ra àjínẹ́hùn ní ibi ọmọ rẹ̀ àǹtí ọmọ yẹn ni máa fẹ́fẹ́ dẹ́ ẹ̀yìn ilé yá yọ. bọ́sùmọ̀ bá máa ọwọ́ wa fẹ́fẹ́. dókítà ومن صامه وأقامه إيمانا واحتسابا وجبت له الجنة أظن أرى أبا وانا bẹ́ẹ̀ ni náfìlọ̀ náà tàràwé àṣàmọ́ náà yòzọ́ yẹ dọ́wọ́ yóò mórí ọ̀rọ̀ iṣẹ́ ìtòrọ̀ ntòsí wúlò wò mórí yìí àjẹmọ́ fẹ̀rẹ̀ rẹ̀ sọ̀yọ̀ kọ̀ wọ́n. múlẹ̀ náà wà dáwà yìí wẹ́ẹ́ yìí anábàá muhammad sallallahu alayhi wa sallam dáa kánìkà yìí لو أذن الله عز وجل للسماوات والأرض أن تتكلم لشهدتا لمن صام رمضان بالجنة أنا بقى محمد أوكاي أمري أمي أن دادوشو دي تتي يسامون دي تيس كني نكاريني أنا إذا سامة تتيس بنا يدن يننا بقى رمضان كي الجنة رعدين yabakane ibyo muri akare no muri dokaye ayyaman madudat ubu ramadan no ekuyo abino na nyereka onye eba isozo nuri tiyo okure awo ino eba re kono ra bareka oni me kuya me mabe isozo ma wata abe ya jina

ayyaman ma'dudat amma jo tini e moro no no mori ba me ye o utu so no be si o nyereka awa no no nyereka utu so nyereka isharu no mori akai ba ba to to mori ala da'im ila allah al mujibi بقلب من معاشيه مديني على باق لأيام تقضى بلا عمل ولا قول مصيب على باق على أمد بعيد يؤديه إلى أجل قريب فإن الموت يندبنا ويبغى نفوسا ليس تعلم للذنوب تنادي للترهل كل يوم ولا نصغي إلى الداء القريب ولا نصغي إلى الداء القريب كأن يقيننا بالموت شك ونلقي الحق بالإفك المريب وشهر الصوم شاهده علينا بآمال القبائل والذنوب فيا رباه عفوا منك والطف بفضلك المحير والكئيب وهذا الصوم لا تجعله دوما وهذا الصوم لا تجعله صوما يصيرنا إلى نار الليل آمين العداء إلى الله المجيب أنا ما هي مجيب مجيب نتوذي بقلب مما فيه مهيبي ìrànyìn ẹlẹ́kẹ̀kẹ́ yìí ọmọ tọ́nu tí yìí máa fi wọn ní ògúnbọ̀ yìí nígbà náà rẹ̀. alábàákí ńlẹ̀ ayé mi ń takàdá ayé òun náà jòrè rẹ̀ kẹ́ tí wọ́n sọ́kọ̀ lọ́la mi pẹ̀lú bílá àmàlì wọlé kọ́ọ̀lì mùsùlùmí. lọ́ọ̀rẹ̀ bá mo kọ́rọ̀ ìdáyìnà nù lọ́ọ̀rẹ̀ kàrẹ́ ìdáyìnà nù. alábàákí alá àmàlì bàhídì yóò á dé ilá àjàlè kọ́lì ọ̀rọ̀ yóò náà jòlè tó ẹgbẹ́ pé bọ̀bọ̀ ọ̀bọ̀ náà àmẹ́tẹ̀rẹ̀ máa ẹlẹ́ẹ̀kẹ́ pé ẹkú ọ̀nà náà ni wọ́n máa ṣe ìfọ̀ ọ̀wọ́ náà wípé òun ìjì ọkà àti iṣẹ́ ẹ̀ ti tẹ̀. فإن الموت يندبنا يندبنا ويبغى نفوسا ليس نفوسا ليس سالم للذنوب فإن الموت وكويمشي يندبنا وشو بنات يدي ويبغى ديش نفوسا هو إليك كا ليس تعلم للذنوب هو أنا أنا كاتم كنا عليه أنا أنا كان يرجع وكنا عليه تنادي للترافل كل يوم ولا نصغي إلى الداء القريب ولا نصغي إلى الداء القريب تنادي وجود أنا منين نقول litara kuli ka wete nye won ne kawa ko atani ne wete nye won ko ta ho hono na men ne e kullu yawmin atakwera ko ho zati nuno amma wala nasqi wala nasqi ila da'i al-qarib eh ye be ko ye ba ko ifa ma ye da kawa gure ki keteke ko gure ya tattare كأن يقيننا بالموت شك ونلقي الحق بالإفك المريب تضمن كاي أي تتنا الله يتت كل شيء تضمن كاي را جايرك ديري بيما وراي أما كاي را جايرك أي تتنا ولا يتت كاي وش عليه أما كاي را جايرك ونلقي الحق بالإفك المريب إيه دي معنى الشعب إذا إذا دي الشعب دي دي النولفا يعني دي الشاكة نقول بالإفك المريب ده كده جاء إليني هني من يجي شاكوري لي هو بتاعت نولي يجي لي كامل ما نما نولي هو أصلا نعم تقولي لي إذا بي يسي هي يا ما ما تقولي وشهر الصوم شاهده علينا بأعمال القبائل والذنوب. إيه هو نبايع شاهده علينا بأعمال القضاء والذنوب owó wọn báyìí àyè mi lẹ́nu owó wọn mi lẹ́nu tura fún akúbìrì rẹ̀ yẹn máa mẹ́hẹ̀ náà míì mẹ́ ẹ̀yìn mẹ́ yìí lẹ́nu àdẹ́bẹ̀ yẹn máa yẹ wọ́wọ́ káyọ̀ ń bọ̀ bá a náà ni àlàyé yìí lẹ́nu kẹ̀kẹ́ yìí kúkúrú dídí kẹ́nà ní ìdá ètò dídí ọ̀nà míì mẹ́ ọmọdé àhá ìhó ní mi ìhó ní mi wò sẹ́yìn. fàyà àràbà àfọwọ́n mi nkẹ́wàá tó. بفضلك للمخير والكيل فيا رباه ما هو مني عفوا منك نبو وجهي آه، والتو نوى بايعي نوى نيام باي بفضلك نوى بايعي ومري للمخير والكيل يذنك كما بلي تل بين يوم وهذا الصوم لا تجعله صوما يصيرنا إلى نار اللهيب آمين ọmọ yìí na mo kogo àwọn ọmọ nanu no kò bi ya ato mẹ awẹ kaka ọba ase ẹni níbi gya nana wúlò ẹnabẹ yẹ bá yíwí ẹ yẹ bá yọ fanya no ami ami ẹyẹ bá nya wáyé yẹ yọ fanya no ẹdẹ ní ẹ nyọ ẹnẹ bá se ẹ ọfanya náà yẹ náwẹ bí bẹbẹ ehu in suna kwanga wani kafin kayan ini kiyamun lai ɗan ina filiraho a tarawi ya nuna a ta hajji biyar an yi da sa jadin duniya ma mai ika wawo kai kaji da na isa kai na ire yawo ce ya

and ah, you will not publish a report in an hour on any and in hour in a in an anoka okay it is mandatory on every person who is sick to restrain from food certain days in a year whether he be wealthy or poor okay ìrẹ̀lẹ̀ sọ́ọ̀bì àbọ̀dù yọ̀ yàrá ẹ̀ náà àbí kàkọ́ ọ̀ọ́nyẹ̀wọ̀n ọ̀dẹ̀tọ̀ ẹ̀wọ̀n ọ̀ọ́nyẹ̀wò ọ̀ọ́nyẹ̀wò kàtà kòndòlè irisọ́ọ̀rì ina ko yɛ nyi ina ra yi wóde yɔlɔ nɔ ɔbɛlɛ nanyi lafiya wóde yɔlɔ nɔ ɔbɛlɛ nɛŋwazi because if bacteria can find food in abundance in the body it will grow and multiply àyìnsá náà ìgbà yìí bacteria kúrú mi àbẹ̀dọ́ yìí nọ kyẹn wọn ó di bí ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ọkì òwò yìí nọ kyẹn wọn là déèrí sáré dààhó dààhó dààbí rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ yìí that way kẹta ẹtọlọ náà but with fasting it becomes weak ọkọlẹ náà bá àbàwẹ kúrúmọ náà náà yẹn ń pé kẹta ẹtọ dàn dé e weak dáa hẹdo dáa kò mí wúlẹ wọ dọ́kù sẹ̀tọ́ ìdọ́kà yìí he then praise islam no no no no no èyí bọ́ náà praise islam eh. it should be considered as the wisest religion dɔka a anyi kaka ti islam ɔnɔba eke ihu egboro for for as it mandated fasting ɔka gbe kɔrɔ amawo ire ire so ya lere it has um, mandated health care ɔkɔ ima ɔnɔba ire so awɔ ɔrɔ arɛ ma ɔrɔ arɛ mi laafi ayalɛ na ba indeed dɔkita sɛ tɔmi dɔka indeed muhammad sallallahu alaihi wa sallam ọlọ́sísẹ́ lọ́lẹ́sẹ́lẹ̀ tó anọ́mìká ọkà who brought this religion was the best physician tókùn tó mọ̀ ìsàlẹ̀ àlọ́sẹ́lẹ̀ one of the best physician who succeeded in his teachings those were some in dọ́kàyè for he called for prevention before ailment ọkọ̀rọ̀ àmà ọ̀rọ̀ àmì dàmbòlò títẹ́ dáhùn ayé kò kú ọmọ ìtura ọ̀rọ̀ àmà ọ̀nùkù dẹ́wọ̀n yorùbá bẹ́ẹ̀ ọtí yóò wá sọ ọ̀dọ̀jọ́. ọ̀nà àpẹ́dọ̀jọ́ òkú dáa kókó kó ayé kó kó náà ọ̀nyọ́ n'ege. dọ́kì sẹ́mẹ̀ ọ̀kì jòlí apparent fasting and the nightly prayer tanawi prayer observed by the muslim after iftar every day of ramadan. ọ̀kì jòlí sẹ́mi jòlí àwọn ẹ̀yà àbá àti tanawi aṣamọ́ni àkó ine ine ini iná ramadan. But this physical act contain big benefit in digesting food. Ọkà gobe ẹ̀hún tàràwí ẹni màá nà àkó ọní àmì náà fi lọ́nà ọ̀dọ́mà ni gbọ́dọ̀ iná láka ọkì àyẹ̀wò kata àyẹ̀wò ìdọ́nùkú yọ̀chẹ̀wò lórí mẹ̀kí sọ́yọ̀ ní àárín ọ̀yẹ̀wò húra mu kọ́rọ̀ dọ́ digest eyín òhèrà. Sọ́sì sọ́ọ̀mù náà wàá chẹ́ẹ̀kì wàá kùmí ní gbọ́gùlù náà tó tàìpì arkanul arba by sheikh abul hasan anadawi kɔnɔ kare ɔnɔ ni dɔkpo di eyi kɔnɔ ni ile ìwɔrɔ mi ani ka ɛte america salamu alaykum. káfí yẹ wọn náà àmọ́ ọ̀ma ni ẹ̀ka ọ̀dì islam bọ́ọ̀ ká ọ̀kẹ́lẹ́ lónú ni irọ́ ni ká wọ́ ọ̀tọ̀ irú àyà ayẹ́ka yìí ọ̀tọ̀ ìdáhà ìdáhà. محمد رسول الله صلى الله عليه وسلم umetume ono masirore nyinire yi onyara do ntumuri abu talib ire ono wona bro ko ko do su yi ire ono wona bro kai e wono muri ukata kawa ka la ilaha illa allah wa ya tawakkul muri hawa abu onye ara dị ntụ omori onye na ụlọ ntụ omori benya ni siri ntụ omori njọ menyi ma akwọtọ bẹẹ esike na ekwe nkata tó ntụ omori dọka ayọ ka ọkụ fan ka ama kọ na yara ebe nya na kanyị ọkụ والله لن يصلوا إليك بجمعهم حتى أغيب في التراب دفينا أكون شوم رجلين لن يصلوا إليك بجمعهم إذا أروا ماذا إنني يمتلوا أنا كبوه أنا كبوه رسولين قريش نجنا أنا كبوه ذاتي أنا كبوه ذاتي أه أه أه أه أه أه أه أه أه ọkọ náà ṣòro ọmọ kẹkẹ ọkà ndẹ nẹyìn alẹ kanyọ kọọrọ náà lọ lé èyí mọ nítorí tẹsù lé nọni lọnà bàrà ókú tiri tẹsù. bọkọ ọkọ pọn kó lọ ṣẹṣẹ a ẹsẹ ẹgbẹ wọn wà ká àwọn mi káyọ tó mọ yìí sílọtọ tó mọ yìí. kúrẹ́ ìṣe rẹ̀ ti kúrò ẹ̀ bẹ́ẹ̀ ká wáyé sẹ́yìn ní wọn náà mi. bẹ́ẹ̀ ni ilé sọ́nà bọ́ dé zéèrè tí ọ̀zọ́kú rẹ̀ fẹ́ nana rẹ̀ ọ̀zọ́kú abẹ́tí maka abotali ọ̀zọ́nà abọ́nàkú kùrẹ́ṣ ọ̀nà ọ̀zọ́kú abẹ́rẹ́ fanabọ́n agogo kùrẹ́ṣ ọ̀nà ọ̀zọ́kú yà abẹ́rẹ́ fanabọ́n ọ̀zọ́nà àrẹ́wọ̀n náà ti kùrẹ́ṣ ọ̀nà ọ̀nà ọ̀zọ́kú yà abẹ́rẹ́ fanabọ́n de kùrẹ́ṣ dọ́kọ̀ ẹ̀tẹ́ dé bẹ̀rù rírẹ́ fanabọ́n dẹ́ sanction abotali fáyọ̀ ní sanction yẹ́sọ̀ yà bí abotali dekaye asakoko nisaya asakoko hisaya no wan e ipan asai afasho na ega wa afenyo na eho no wan lọ́tù tó mọ̀ nínú mi dájọ́ mẹ́ẹ̀yàn sẹ́rẹ̀ ẹ̀kà mẹ́kọ́ sọ̀rọ̀ ń dọ́n tó mọ̀ yìí ọ́ṣọ́ rẹ̀ kà mẹ́ ẹnẹ̀ mẹ́ẹ̀ nìṣkẹ̀lẹ̀ mẹ́ bọ́bù tọ́lì dọ́ṣẹ̀wọ̀n tọ́ọ̀mù okenye onye ọrụ dọkịta obodo ọkọ ọmị dawa ọkọ karịa obodo ka ife eze ya ọka ehe wee nya na ịka nyụntụ dọkịta obodo ibe abụta ọlị bụ esi ọtụ obodo aka ya ka kulle ilaha illallah kaki la ilaha illallah ma sọsọ ni benu ọjọ obodo dábò jáàlì lónìí lé mi bàjẹ́ sílẹ̀ tó mú ní màmá àkáyọ dábò jáàlì àkáyọ bótáàlì kẹ ọ bótáàlì kú àbá náà bá àbá àkẹ́ bábábá bẹ́ẹ̀ ní ẹlẹ́mẹ́rẹ́ máa fi tẹ́lẹ̀ fúnmi ẹni èṣù ẹ̀ kú àbá máa bọ̀ ti tẹ́lẹ̀ àbẹ̀wò sí èdè ama ọ̀nà ń tó mórí ẹ̀fọ́ pòórò ó ń tó mórí ọ̀kadà bújálìkà ó ọ̀kadà bújálìkà لا إله إلا الله أبو طالب ولا بركة لا إله إلا الله وشهدتك نطلب الدجل أجل لكذا أرنا لدى نوشي أجل لكل بركة لا إله إلا الله ara àwọn tó mú ní ìsìnká yìí ìdábò tọ́ nìdí àbúrò à wọn tó mú ní ọkọ̀ yìí nira àmọ́ ọ nira ní hẹ́rẹ́ ni a ti di mira o mo ni na kutu asu mi o di mira kuku. ma ɛn kɔta ma n se yɛn ma ti kiri wa bɛ ma de de ye. wúlò náà yà gbé dáwà dáwà ní àmà dáwà tó sọpọ́ọ̀tì bọ́ kọ́ mẹ́ at the other stage ọ̀nà dẹ́kẹ́ náà. tó mo ọba àjòrèrè ló mo kàrán kàìnàkà lantahadi man ahbabta. ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين ẹwọn tí o mọ di ẹ wò ní wọn yóò ṣó di ìdòní ìdúníṣẹwé ẹ wò ní ìdúníṣẹwé wà ṣó di ọ̀nà ọmọdé àṣó di ìdòníṣẹwé lèyí ọ̀nà ọmọdé ọmọ yẹ rírí ìdòdò ìyẹ bọ̀ tó wà. wọ́n ti tó mọ yìí.

rere ọlọ́ni ń dìde rè akọni mee èwo náà mo rí àná àkùsù islam ẹ okòrò náà bú tọ́ọ̀lì bì máa ma wẹ́ẹ̀lẹ́ ẹ̀dọ̀ yín náà èyí náà mo rí sí islam ẹ okòrò náà máa ń ọlọ́bù tọ́ọ̀lì gbà wẹ́ẹ̀lẹ́ àmọ́ mo rí ọ̀rọ̀ àyọ̀ kàkàkàkà láìlà ìlàlá lọ́sọ̀tún mo rí mi yóò wá sí ẹ̀rọ náà tètè tó gàdá pàdé mi dúni ti kẹyì ó mórí ni àti iye àbáná ẹ̀kì islam ẹ̀rẹ̀ ìtọ́ ẹ̀rẹ̀ ya ń bọ́ ọ̀dì ẹ̀rẹ̀ ya ń bọ́ ọ̀dì ni ara àbútọ́ lè bá wùrọ̀ fà onye ló dùn tó mórí ọ̀wùrọ̀ ìrọ̀pọ̀ iná mọ́mọ́ rẹ̀ mẹ́kọ́ tó mórí náà ni ọ̀yà ń wùrọ̀ ó mórí ẹ̀ náà yọ kẹtọ́ pọ̀ yà kọ́kọ́ ti lẹ́ ìlà ha ìlọ́mbà ọ̀nà mọ̀rí nìhẹ́rẹ́ ẹ̀dí àká bí ẹ̀ rẹ̀ pàyàn àbútọ́ lè bẹ́ẹ̀ rọ̀ bọ́kà ìrẹ́ àmọ́ àrọ̀ káwà jẹ́ ẹ̀fà wà áyà pẹ̀lú nínà tó wà púpọ̀ mọ̀rí sí àbọ̀ yẹn wà áyà pẹ̀lú káwà ní fún ẹ̀yẹ káwà ẹ̀yẹ kẹ̀yìn kó ẹ̀yẹ sọ̀nù kó ẹ̀yẹ sọ̀nù ana ba ne nwere ọtụtụ ibe wee ruo igbo nọ na ndị sọkịka wọ́n ẹ̀sùn máa kí sábà ọkọ̀ lè bọ́n lẹ́sì ebe ní kó tó mórí àkókò lè bọ́n ká kàyé ọkọ̀ rẹ̀ ká tó tó mórí ti bá àkéré ilẹ̀ ẹ̀sà ọ̀gẹ̀ wọ́n mọ̀ kọ́dá lè ń tò bí a nùn nàbí iná muhammad mímí kan ka adịghị àìkọ́nà tó mọ̀ nísìlá ọ̀nà yóò ìlú kéèké ẹ̀ṣọ́ àtẹ́yìn náà bá ẹ̀kẹ́ àmọ́ rẹ̀ bá tọ̀ ọ̀nà wọn lóyìnbó náà rẹ̀ kà ọ̀rọ̀ àgbàmọ́ tó mọ̀ sí ọ̀rọ̀ mi rìsọ́ọ̀tì nínú wọn ní àbá ọ̀rọ̀ àkàǹfà náà rẹ̀ wọn àpò náà máa èèrí sáré lọ́nà wùdí lábẹ́à ọmọ ní ikú àtẹ́gbẹ̀ nílẹ̀ fún wọn ní tàràwí hàn ní àkó láti ọjọ́ wọn ní tàràwí hàn ní àkó ọkọ̀nà bí wọ́n ṣe physician bọ́ọ̀lù ń pè wọ́n ti physician báàbò ọ̀rọ̀ bá yọ physician kẹrẹ ọkẹ wisest ọmọ òkèrèkèrè ọmọ òkèrèkèrè ẹwà náà mẹ́rin kan náà máa nìyí sọ́ọ̀tẹ̀ ọ̀sọ́ọ̀tẹ̀ kúkú mọ́ ọdún ẹ̀ka kàṣẹ́dù ọ̀lẹ́ ilẹ̀ ìlànà inú ọ̀nà ayé kò ń wúrí ọ̀sẹ̀ ìmọ̀dẹ̀ ìrọ̀mọ́ náà wàlákin náà yàdí mẹ́yẹ̀ṣà ó múrí kò lónìí dúnìyàn ní ìṣòdì ìlú wọ́n wà á lámọ́ bílmọ̀ tẹ̀lé الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله يقوم اليوم omuli amaboro etulozo non iyani yole ebo no muri boro etura yiwe ro majole nye wabaya kebo kate wana ye era bahinya no na juzi wabaya no wabanyura omuli ochuze go ya kuwa muriza ho ko muri ona ko zaire katna mama ma ya ta ho ya ne ramadan ona na ya kuwa muriza ho alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin kama nyala min islam ramadan en sana se gira kalelehu ubanyan memeya en sana se yo sa obikai wa ina ni kukiyamu layl ana de tarawe ɔmo yɛ ahyɛmo ne ne doare ɛhe na ne ko tahajud tahajud ɔde ka wa na so do ha ko ɛtɛ do nyinaa fila kɛyamo leili ɛ ɔmo de ka na ɔhati hyɛ ko na fila no nyi do wa na so kɛyamo leili ɔmo na ama ɛgya nyi tahajud are ɛhe yɔ kɛyamo leili anabai muhammad sallallahu alaihi wa sallam ɔkae من قام رمضان إيمانا واحتسابا أنا أكو قيام الليل أنا أكو تراويه إن رمضان نفع الشامون إن رمضان نوني إيمانا جزوه يوم لي واحتسابا أو جزوه شاكرا كوني زوتو سيهون ومري غفر الله ما تقدم من ذنبي أرى جيبه ما في جنة رامترين دومري دوا دوا دوا يكون كنتو مريا أبرو تومري كريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المزمل أمري ويوتو أمري

awa ya nyi ni lawo awa ore la sawa ino nyi ni lawo no ti e ko gbori ti mi bada ti nyi na fila awa kosminu qalila ama ni ka wa da hu na re ni che du da che hu na che wa ma de ke wa wa e ba wa da hu na do se ba wa na do sha wa no no do ti e ko gbori

إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك موسمين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسهار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمعروف إن المتقين في جنات وعيون أمريك فبكارا أولين منك كيف نوى يومري أبا إن الجنة وعيون أركو لني لني أهو إنون إني إيتي إيري ميتشهرنا آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك موسمين omori ọkàn ní máa bọ̀ yẹ́ bẹ̀rẹ̀ sí ìbámu máa táwọn rọ̀bọ̀ hàn ìṣẹ̀nà omori bá fẹ̀ wọ ẹlẹ́pẹ̀ kìíyàmà sọ́fẹ́ kọ́ọ̀kà ìlà ń kọ́lùkọ́ bàbá ìkàmọ́sí ní ẹlẹ́bìrẹ̀ fẹ̀rẹ̀ ẹ́ dì ní ẹnì ní mẹ́rin rẹ̀ ẹ̀dọ́wà ní kẹkù ìdánilẹ́kọ̀ọ́ ẹni mímí bí ní bìrẹ̀ tẹ̀lé wọ́n mọ̀ yìí kánú kọ̀ ní ìlànà nínú lẹ́yìn máa yá jà ọ̀nà wọ́n bẹ̀ láà sàárẹ̀ wọ́n mi yá sàárẹ̀ bẹ̀ ọ́ wọ́n fi amúhálẹ̀ àpọ̀n lè sa ilé wà lùmọ̀rọ̀. kánú kọ̀ ní ìlànà nínú lẹ́yìn máa yá jà ọ́ umeke ẹni ti sọ̀rọ̀ ayé rà kọ́ tí ẹ ti sọ̀rọ̀ ayé rà kọ́ wọ́n bẹ̀ láà sàárẹ̀ wọ́n mi yá sàárẹ̀ ìdí ọ̀rẹ́ tùmẹ́tùmẹ́ yọ ọ̀dẹ́ àmì sèkpàr ẹ̀yà kẹkẹ asàkìrìlá asàkìrìlá asàkìrìlá ẹ̀yìn sèkpàr ẹ̀yìn ewu ní mu ẹ̀tùmẹ́ yọ nọ lọ́tùtùmẹ́ ní sèkpàr ọmọ ẹ̀yìn kàtà inú mọ̀ lọ́rọ̀ àti ní sèkpàr ọmọ ẹ̀yìn kẹtà òkèrèkèrè ọmẹtùmẹ́ ọmọ mẹ́ni ẹ̀yìn ara níbi yusuf ìjẹ́ káyà bẹ́ẹ̀ ni níka ọ yà á bá ná sàkìrìlá ẹ̀ wà bẹ́ẹ̀ ni oyi je iyo ide bani bi akub doka ni ba oyi je iyo na yo ni ni inu metu ne yo je kistik pa retu ne yo ezre ya ha ubo ba ko ma ra ka ko bil afari hum yastakbir oyi tutu ne yo be am istikfa astaghfirullah astaghfirullah astaghfirullah muri abaye kataina wanu ya gume woro Dua bari sisari, wete, inú máa wà lọ́nà títí sí bá ẹ̀yọ́ mẹ́ta. Anyị bụrụ maka ọka azụ na-etiti taa ka a kwa maghị atụ. Lọtụ tó wuri mi. Tinye sọlọtụ na ntụ. Títò ìlú àwọn mísìk bá rọrọ kàkà sẹ̀kúrò àjọ kẹ́nẹ̀ ilé ọmọ bá àmọ́ Mẹ́rọ̀

nye salatu ya tomo ni anyi wo nyaba no mi yoro makka ene ke ire asubha oka ire te zo no nke oka we nyi we islam ni ne iwo no na to ri we ri te zo no wala wa he no kafi ya zamme kawa makka me aka wẹ́yìn islam ẹ̀fẹ̀rẹ̀ nínú àwọn àtà orí lọ́nà àtà ọkà lórí tẹ̀sán ìlú ọ̀rọ̀ àdókì káàkiri ọkọ̀ nà káàkiri. amáyẹ̀lẹ̀ ẹ̀bà islam ọ̀rẹ̀ ìkórè yìí ti gbà ó tó mú ní ọ̀rẹ̀ ìkórè yìí jẹ́nà àwọn ọ̀rẹ̀ kọ̀ndẹ̀ mà àdúgbò àmà mi tí àkàndú lè tukà yẹ islam ọ̀mẹ̀ ọ̀mẹ̀ ikú kàyà sọ́mùrí ìjẹ́ ní kò nyára ọ̀dísá náà ka ya kwamfari shiriku don me ike yin zeliri ọnụ ana ị na ajụ m ya maka akele yi tezvan ezumechi ọkpụkpụ ụra eheke onye kwụma a mmasị tezvan mmanụ sa utenye ọnụ usoro mmemme sai tezvan object of counting came out in ọba afọ counting ọ asịsị sai rekọdị nọ lọ́kì tó mọ̀rí dúró lè ló àbá àbára àbá àbá ti sá object of worship ìsánáwọ̀ káàkiri àwọn èyí islam yọ lọ́kì tó mọ̀rí nìyí àmọ́ àwọn ará àyẹ kan wọ́n àfẹ́ ìrúkọ rẹ̀ kankan ní lórí àyẹ tó àdúgbò lè jẹ́ ọ̀bọ̀n náà wọ́n lè ó mọ̀nà ká ẹ̀rọ màdá nìyí tí a wájọ́. eje mba mimi ya kukaa ba manya yije man bi tijba yake ebi ni la ilaha illa allah wa da la sharika lahu lahu almulk wa lahu alhamd wa huwa ala kulli shay'in qadir ni ka te meda ga ozi ozi 7 years 6 years do o man mi zikr do ga tai do ko la reka ba ba ba teme o se بايك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أنا سنة لبوضع أنيا هنا كي إجاني دي ميريكا إيه ما يعتبر الإسلام ينفرها ها nya أنا mɛ nyɛ ahɔ mo de na wɔ sie mo de kɛ wani maa kan ni dimi ri dan ne ne hu ye ɔno kare sopa tisiba bɔ kaa na wuni ka ɔno a bɛ deere wa zaare ka wala maa na si nyɛ mori si yi ka so zaare ka yɔ ka wa maa mi mɛn wa fi mi man no yɛ mori si amadi na-ere ni ka anyị zo obe ịnọ ịzọ obe ịnọ ọ bụ so ntụ omori amaka aka ya ọzọ na amị zikiri لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير قلنا عم أتاه أي هذه دي متر كلمة التوحيد أنا عم أتاه سيب تشام

ọsọ́nù wẹ̀rẹ̀ yẹ academic lọ́tún tó mọ̀ nínú ó bà mọ̀ ẹ̀ wéèrí jẹ́mọ̀ káyẹ̀ká ẹ̀rọ ẹ̀kú ọ̀nà ọ̀sìnú èrí ìlú mẹ́ẹ̀ká na ẹ̀ha ẹ̀ha náà yẹn náà ní mẹ́ẹ̀ká lọ àyè jẹ́ nínú dájú kẹwé lò ó ẹ̀ àmà jẹ́ ẹ̀kú mọ́nú ẹ̀sìn ezigige agokono bi sunnan agoka wasi zige gezareka obabire nisu ta zikira no me kama wasi zige gezareka da nisu ta dire ni eh te zo no no no wasi te zo no re ka ye su ti zikira no me agore su ti te zo no to zareka na wosi ahami ama sa ni boda na afure condemn mami Dure nyaho kwe gusi. Jeki, ah, ibo dako. eh so ana ya ra so don ka era he oni bibia abu ko ti tsaro no le kan sun na abi abu ti tsaro da ko ri dan bidio na mo sire ye amaba muhammad sallallahu alaihi wasallam ana mo ri mi انما بما ان برتر ده انا وهي مريا كانوا قليلا من الليل ما يهجعون شيء ان سلاين راهون وبالاسحار هم يستكبرون يجو رتم متم يا يعني يا استغفر الله استغفر الله استغفر الله وفي اموالهم حق للسائل والمحروم عمري اكنوا جوا لك يا من صفي واي حق للسائل والمحروم den nire nire rẹ̀ ni ka yìí ọdún náà yà rẹ̀ ọ̀nyẹ́ ìzẹ̀ ìdàpọ̀ ànàbọ̀ mẹ́yì. ibi omori okobu náà nàzà àtàyà ọ̀kà ọ̀kẹ́ ònyàrá omori ká yìí ẹ̀bẹ̀ ònyàrá ni ànyẹ́ ònà omori sì ẹ̀dá nìpọ̀ iná ònà omori bàtú ɛmɛ so gu rɛ hu abe ɛmɛ so nye rɛ lakora mɔtɔntɔn mo nini. n'ayɔ ne nyɛ kakɔ ɔgbɔrɔ yago tozi yago se ìsòkù ìsòkù kò dìde ozi yago se. ẹ̀yẹ́ yóò rí ẹ̀yẹ́ ọ̀hún ẹ̀jẹ̀ òtí àbí ìnáwó ṣíjà mọ̀ ní òwò bá.

tọ ọmọ arịrị ozi ose ẹ̀rẹ̀nyíkozi ẹ̀rẹ̀nyí ẹ̀ ose ya ọ̀dá ya e, ya fi bracket ya naira ozi ose ya post

wee dụọ afọ onye ọbụ mori keritosi iwu wee dụọ afọ onye araba onye aranya efe akpakpọ mori dị ọba keritosi iwu onye ntụcha na ịbanye ihu ni wee ya na wee ya na ya ara enyi tosi ama wee dụọ ya ya obere obere nne ịda na ene ọba ọnụ onye tosi islam eh anyị kẹrẹ ma ni si yẹ wúwo ọba yà àbá ìlà bẹ́ẹ̀ mo ọba amen amen. anabra muhammad sallallahu alayhi wa sallam ọkà yìí abdul salati badal farido salatu layi ananyi banyi wi ni sala ẹkọ ọba wíwẹ mi isala baabu asopa ayila asu magreth isha ẹni na wọlé papa. ọba wíwẹ mi baabu ẹni na anakuku nyi banyi wi ni sala ọ̀nàmísọ́lẹ̀rà ini jami tirmizi wọn bɛ abdullahi bin salam radiyallahu anhu kɔn ɔka ɔka ye lamma qadima rasulillah sallallahu alaihi wa sallam almadina ɔn tó mori mi bangu madina ɔn mi mi hijaho makka ɔn mi kɔrɔgori makka bangu madina in jafala nasa ilai daga wuza ni tuyan daga hara ni tuyan wakil dɔw b'a ka kan qadima rasulillah sallallahu alaihi wa sallam ɔn tó mori ɔbɔ ɔn tó mori ɔbɔ. وجئت في الناس لأنظر إليه عبد الله بن سلام أنا بابا قاضي يهودي أبي أوكي بل ربي نرى بكون وبكى نشون فومولي أنا قاضي فلما استبنت وجه رسول الله وجه رسول الله أوكي جون صلى الله عليه وسلم إجون ريري رسول فومولي قاضي عرفت أن وجهه ليس بوجه كذاب أولي ميرسون كندان يكاي أي ريري رسول يتشي جون صلى الله عليه وسلم ire ire sun ime ce ce asanin wa kana awwala shay'in awwala shay'in takallama bi an qad bai kirai ta fani mo ona na wo ko ko bi ka o ka ka yi ayyuhan nas ma hiya raza akshu salam wa gar salama hina kana mun wa salama ya mun wa yo gonu wa ye salama ya Ontu mulu ate pa ikai, ina si ya kuwa dire ma oya ina si ya ke kwiti ya wato gure tora ni kai de ko no ya kena ku kwa sala mai a bo me ya ina ki wa giro ko mo ni we we sala anu e ile ko ko mo ya na wa o o ko da sabe mai an kana to mo ni na ta fa on to ka gari sala ma bi sala ma ya wa ya wa ya sala ma ka ka ma alaikum

وصلوا بالليل والناس نيام duwa kusala wanyi nafila ine baho nini inu manaza na ba asara ewa kwete wanyi nafila fadukulu jannata fi salam ka wa janna obodi ni rire wore woro wa mara ni wani ka ce ya mami afshu salam mahina ka ne wani وعطي الطعام سفا يا موريني وصلوا الارحام ببرتركان باونا وصلوا بالليل والناس نياب وفجره وننافلة وكسلا إنما نظر ما صلاة تدخل الجنة بصلاة صلاة هو مرة واسم من الجنة تمري إسان واجه بك نافل رهوه إني إسان رهوه يقو ebirazo ezeni noe ɔtɔ ile birazo mi ɔyɛ yina na maa ne epeero bɛ ɔjɛ no wɔ yina ju ɛni ti do yi ni isamiɛ ɛ ɔba se rɔ yɛ rɔ ke wo ju yɛrɛ anyɔ gbɔɔrɛ na baa o o yɛ

emezo omori ya eyihu inukọrọ adịwamụ ha wa inkọlla ọnụmanụ ba anyị na ba ọrịa ịkọjọ ọnụ na ozi ya ọya jee o mekọrọ e aka dunyi na gwere aka ịtaghị adị eyi na anụ ya ronyi ihe gwata na na anyị do na salman al-farisi radiyallahu anhu abdullahi bin salam ali aka zara ranar abi islam ni wonto muriyo radiyallahu anhu salman al-farisi radiyallahu anhu ana kan kuntu mu sallallahu alaihi wasallam ka kai alaikum bi qiyam na tuwo kurani ne na tuwo kurani ne na filira ho enyi fa inahu da'bu salihin ka edira wa itabi ni ebiri abụọ ịdani ni ọhị na nne nni ma eporo dàbụ sọlihi na kọblakom ẹnanani ilebire tẹ mmanụ dị ndebe awụ ịdai ilebire dị na ọhị na nne meporo wọn ma kọrọbatịn ịlara pikum dọọ mẹ dọọ sọrọ agụrụ omori ya nị wọn ma tọrọtụn lẹtụnụ wọn ma tọrọtụn lẹsajia dọọ mẹ ka jii yi hụ n'ịjọ n'ụzọ ọrụ wọn ma ha tụn anil esi dọọ dọọ dọọ sọrọ agụrụ zerere nị

ba ba muri أما بهم وانتو مريب وكنتو مريب وكاكاي إن في الجنة غرفا يرى batinha من باطنها وباطنها من ظاهرها وانتو مريب okay ani yara inna hinal janna ani re yene hinal janna yara ajire yene hinal janna ne ka wala ha jo wa jo da haniri ni nan duwa jo ni nan re ha ha أعدها الله لمن أطعم الطعام omori otinye otite ijebe ne kaka exercise ọbaari wa afsha salama dani ne gari salama ahi e gaba da ya salama ayo eh wa salla bil layl wan nas niya ba ko ete nyi na tula ina raho inu mana da na ba sara المغيرة أنا بالشوبة أنا بالشوبة رضي الله عنه قال أنا محمد صلى الله عليه وسلم ọkọ ẹgbẹ́ yìí náà fìlà ẹnìyàn àwọn onìkìdìkà yìí dáwà ní dípẹ́tà dé yìí pé wù. bàbá káyọ̀ nìkan yìí ọ̀dọ̀ fọ́fọ́rọ̀ lọ́rùn lẹ́kẹ̀ẹ́ máa ta ní zambic wọ́n máa ta ó mú ní ìrọ̀ jí yìí ni. ọmọ wa báyìí bí ọmọ mẹ́ni tẹ̀rẹ̀ mà mí ọmọ wẹ̀ yìí màmú wa adákàrà àná ó mú ní ìrọ̀ àti ihò náà iṣẹ́ òmùrí أما يصون ما بكاي حسنات الأبرار سيئات المقربين من باب أولى ابي ترى أنا نبي ايضا ما بني ريت نبي ايضا إنما قول هم لنا أتاتنا إجا نعم إنما ما إنما نظار كتنبي وجاي إليه يقول إصابوا اليتامى ذمه لا ستين تسيا دا ايضا ضابي àwọn ìgbìmọ̀ ó fẹ́lẹ̀ ẹ̀sẹ̀ jẹ́ mẹ́ẹ̀mẹ́ dáàbá ìkàtí nílé ẹ̀ ó ti tó mú ẹ̀wọ̀n tó mú rí àmì àmẹ́jọ mẹ́mú náà jẹ́ mìíràn ọ̀dọ́ náà mi sì fa owó tí yóò bẹ̀ náà bí wẹ́ẹ́ kàkà sọ̀tọ́rọ̀ náà ابن قيم الجوزي شكر ابو عني نحظة أكاو كاكا استغفر الله وويبه والجنة izu wa na nan ka wa ka na do wa ta man ba ya ma mu koran da ne na ko ma ne ya ma mu koran ne mu ne ba shi ne amin sama ba muhammad sallallahu alaihi wasallam sabaka idan ka ka ta mu ri o man la ci biyo don to mu kai afala akuna abdan shakura eh eh o o ne an kama ko o

kama yanamu nisfan layl annabi dawud o shati ira ho do soso do sara wa yaqumu sultau do sha uto do nyare ni to the tan one of night do na fila do sma e ko mori eh wa nyara ni to the hinani ho do se do ro sara half of the night sara one one six sara. agoka wasa ha wọ́n dey half tètè then wọ́n sì one top one six ọ́ one six sọ́ra ẹ̀ dọ̀ sí one top ní ìbáàdà dọ̀ ti half dọ̀ sí dọ̀rẹ́ sísá lọ́tọ̀ tó wòlíì wọ́n yẹ súnmù yẹ ọmọ wọ́n yẹ fìrì yẹ ọmọ dọ̀ ọ́ sẹ́kù ụgwọ ọba uwe ndị ọba emajin ọba aba nabi daud na eme alayhi salatu wasalam ina wuna fila ya kawo muttafaqun alayhi jabir radiyallahu anhu okayo ona wo hudu to muri ko to muri aka inna fil layli la sa'atan la yuwafiquha rajulun muslim yas'alu Allah khayran min amri dunya wal akhirah illa a'tahu iyyah وذلك كل ليلة. قلت صلى الله عليه وسلم ọkaye anyị mana nyi ịnịrahụ ene kaka enyori ihe enyori ihe omori ala jụrụ mọ nọ dọkpa omori ihe nsa ena ke bụ omori asịsa nọ ya dọkpa omori nsa danya ọịza ọdọkpa omori ịnọ ịza ọnọ na akọ ezija na-ekwu omori asị ịna ya abụbọ kere ee ihe banyere رواه مسلم إن حديث سند هريرة طبعا أكنت مليون كاكاي إذا أيقظ الرجل أهله من الليل فصليا إذا نرى أوه شنبها كويتن دن أيضا لدي كنا لدي نيناتلا أرسل أرسل ركعتين جميعا أبي كما دا كنين دن أيضا دن يركع إيبان دون ناتلا كتب للذاكرين والذاكرات aba akyɛrɛ wa tena ɔmɛ aka yi ɛɛ e mɔ itama yi omori yi ino nɔrɔ atena ɔmɛ atena atena ɔnyɛ mɛ ɔntɔ mo ti sɛ ɔmɛ ati baa kaa ne ka yi fadlu salatu leili fadlu salatu leili ala salatu nahar ka fadlu sadakata sirri ala sadakata alaniya ɔkò banyɔ ni esale ra ho n'akili ra ho ɔyɛ nyi ɔbanyɔ n'onyi tura so n'akili ɔdo ɔyɛ nyi sadaka sadaka ọnụ mee.

ẹ̀wọ́n kò náà ẹ̀dẹ́wẹ̀ kọ́ ara ọ̀họ́ ayé àìmẹ́ àmọ́ òkú kú wọ́n mọ̀ máa ta iná kama jìsí jù bí okòrò náà ó parọ́ ẹ̀ náà ẹ̀dẹ́wẹ̀ mẹ́ àbá sí sùkà mẹ́ wọ́n á bí máa ta iná kama kwari kọ́ òdí wà wà hẹ́wù yìí wà hẹ́wù yìí

A ìkú eyín wọn bá Na ìnáwó wa ni náà ani malaka ka yi kayan tubu sallallahu alaihi ina na abu darda na bai muhammad sallallahu alaihi wasallam ne okay salatatu yuhibbuhum allah wa yadhaku waya wa yastabshir bihi okay aznata umuri uslam do yi yi na yi ya

bẹ́sọ̀ wà ní mọ̀ mórí yẹ ẹ̀yà lóyún sùúrù tó ara sọ ọ̀nyẹ́ ọ̀rọ̀ náà ọgbọ́n bá wọn lẹ́nu ìlọ́wọ́ Hassan. àtún hasan ọmọ bọ̀dọ̀ ní kàkà yìí na ní ní zoza ọ̀sẹ̀ no beautiful wọ́n fi ration lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ ìfẹ́ ni àmúdẹ́múdẹ́ wọ́n fi tó wọlé yìí wọ́n fi ration wọ́n fi ration lẹ́gbẹ̀ẹ́ hasan ìfẹ́ ìfẹ́ ni òzọ́zà bá

dáwàyé kẹ ara ọ̀dọ̀ wa ẹni oúnjẹ rẹ̀ ṣe ha ká aṣọ́nàṣẹ́ rẹ̀ àkàrẹ̀ yìí ẹ̀dá ara wa wa bàkọ́ ọ̀nà mìíràn sáà náà ni wọ́n pẹ̀ tẹ́wọ̀n náà kẹkẹ náà ní ilé túnbẹ̀ yọ. ṣe dọ̀rọ̀ inú ọ̀sọ̀rọ̀ bọ́ọ̀yì náà kàtà ní bọ́ọ̀yì náà wọ́n dọ̀ bọ́ pẹ̀ náà náà ní lọ́yọ̀ osunto mu sallallahu alaihi wasallam okay la tada qiyam al-layl ma bane mama ya kama ni comment sai comment ni bi wani re aika to re so ire so onto mu yo kai on ma ni lo so so re abaganya abene ewende ewende enye saso munde munde wera lokwete lotuntu ah, na wana nore mane de ukule na

aisha radiyallahu anha waka yi la tada qiyam al-layl aka anyo no won e be ni kare ummul mu'minin ba ka ya no won kai asun na bi ina fil rahu ajini ka inna rasulullah sallallahu alaihi wasallam kana la yadaw e kon to mo ni e ni mo sin na abatete na fil rahu ajini e mo nun to mo sin na abatete wa kana idha marida sallallahu ẹ̀kọ́ àwọn àjọ ẹ̀mú àwọn àjọ aláwọ̀pọ̀ àpòyè ìsọ́ra náà pẹ̀tẹ́ ní àbúdé káwọ́ ẹ̀yà akẹ́dà ní náfìlà àwọn ọ̀pẹ̀tẹ́ ní bọ̀ ẹ̀yà akẹ́ ní náfìlà sọlọ́lọ́họ̀ aláìwọ̀sọ̀lá ini ira sani aisha da bai radiyallahu anha okay balagani an qawmi ani ibn tuan miskama je samarka an information an yinu anyị n'ugbe ime ero ni ki nyi tẹ ụra ya ma bọ a masị kenu bọ n'ọyọ wọn sọtù tó wọlé bi ere nugbọ n'ọbi e enugba ẹkọnọ na eya ma ọ kọrọ ẹkọnọ na ime wọn ayẹ nini ẹni ra ka ya atọ kẹyà ozi okwu. ya ba ya tema ya ce mere te poro mere ni ka iji kwe ni ma na mitu tan to ya pe ke school la tani ya so sore ere era me tani primary school era me tani secondary school ya ba na ya ba na ba ni bo yo ba na and this anya na anara me tani secondary ama yi sponsor ne ne tertiary institution sponsor to muri ọgbọnwa atọwa ẹyàrá a ní thirty six 36 ìjókòó ẹni yà ntújú ẹni náà jẹ ọ kata mi nka yi sẹsẹ náà máa dẹtẹ a a yi dúkú náà ká ẹni sẹ́wọ̀n nìka a nyɛ wɔ pɔ ne so dɔn aduwa yɛrɛ nìka yɛ situation no critical a yɛ ɛnyɛ sini so bɛɛ yɛ ba yɛ atɛ they were come up with foundation duly registered with cac corporate affairs corporate affairs ìjẹ́ kí ìrẹ́ yìí nàìjíríà ìrẹ́ ìjọba ẹ̀ẹ́bà ẹ̀ẹ́bà yín súnmẹ̀ anábà kàdó wa mí mẹ́ẹ̀nà ọ̀rùgbò ìdúré mẹ́ẹ̀kẹ́ wéèrè mẹ́. bí foundation ọmọkọmọrí arcom arcom orphans and widows welfare foundation arcom orphans and widows welfare foundation. ìràgbóyà ni wọ́n yọ confusion sí ni wọ́n yọ. òye tẹ òye tẹ ìsinmi yẹ tẹ omi tójú ọ ìjókù lóòrè mi tójú ọ èsókù lóòka náà sí ìrìn ojókù mímí yóò ń lòlà ọ̀rí ìrìn ojókù mímí ń lòlà. na nyere ka ya nye ọfịs dinye ọtụ na anyị ka ya anyị orphanage home ya aka na ị na-abiko gị adị m dị netuka bọbọ enyi orphanage home ịdị ekwu omori ya tụka bọbọ onye ama na nye ama eke aka anya ma omori ọkpọdụ jụọ dịrị ihe na-ekeka anya nkwụzi okwu yi daa mitu jenin e ibi dị kwene ya na ya anya enyi mọ nire tiri yi di ete rented ibi ekwu omori ọnụ ya dịba nire ma imiri mụ kọrọ ka wee kwado okpo omori àwọn ramadan náà wẹ́ẹ́ bá bọ̀ owó ẹ̀ ahụ anyị na mo ní mìíràn ikú ikwu ányámú mẹ́ àdágẹ́rẹ́ òmòrì yìí oríṣiríṣi méjì náà òmòrì yìí. jùzọ́ náà máa máa ṣọ́ tọ́jú dáhùn nìka yìí foundation náà yìí foundation náà. ya bụrụ wuri ya maka ya open account ara registration who need corporate affairs yàrá nne bank ẹkẹsọ team number eh? tax identification eh, number kẹ́ẹ́ bá yẹn ya open account yàrá na ọ̀nà àmàwà kẹfì quarter ẹka yẹn ní sikẹ́ ní rí certificate original certificate ọ̀nà ti ọ̀nà ti register for nation ọ̀nà. a ṣe photocopy nọba ẹka yẹn nìyẹn. ajínlẹ̀ ní bá tọ̀ ọ̀nìyàrá náà bẹ́ẹ̀ dábàá bá ti fọ́ọ̀mù yọ. ìfì ìlànà rẹ̀ dáàbẹ̀ wá ti tí nọmbọ̀ náà yìí. the bank ọ̀nà ọ̀sẹ̀sẹ̀ bá gbó lẹ́ẹ̀ka yẹ open account. lọ́tọ̀ tó mo ní mi. ìsúná àmà ìsúná àmà nìkan. anyị aka nso ndị dị open to uba anabanye sitọrọ kọm ọtụ ama ebe ebe e, e, e, uba dị na ere impress anyị ya ka ya ka esi chịa ebe a emesha laatị ebe anyị ẹwọn kì í kẹ́ náà rẹ̀ ka esi kẹ̀yẹ́ tí lọ́kọ́ kọ́ lọ́wọ́ jẹ ọhụrụ. E e na ekijanye emere emere fuma ka ehuseka aseba kanta ama anyoro na ke mebe tu ide seka etiro izo iwe ina mata ebi me ma no re kai iba oku na kanto no na me kama ka ya ba re kai aba ma ra re ka tina kanta no ka kanta no ni do muri ko no o le wa student ani e be kutu to ya ka iseku wani na banka ajin doje five naira ruwa duka wa duka wa wa deposit ne banka ka ke ebe a sata la o le ke five naira awon ne na bank di ala ko kuna ne ima ima ima ima to wa jumba banka kuma na ka ka sata la five naira deposit ka bitiro ke ora se si no hinu omori we ti si da ni gwa o tete andi mara kai zama ni kai ka ohi wee na ohi wee ọ ịdị na sheke etizo ẹwọtọ ọjọ kẹhẹ wọn wọn èsì kan fúnà kan fẹ wọn akẹrẹ ẹwọtọ ọjọ ọba yi ẹkẹ onye kuma nye na ẹsẹ mi dèbè ehi ka wọn ní banki wọn na sheke etizo tó yana kawo kusurin zina wanda wani muri a shekaru ya tsiri amanya man kawo abu kuma tu duk kwete masalacin kwete na zuwa sake wannan tuna kanta gobe ne yanzu kwene na good foundation wannan a gure ne orphanage home wannan ya ko muri abu ima azọ sọmọ sọmpika n'agbọrọ sọpụ ọkọ n'ihe esikarị asị gbogbo ndị jụrụ ụmụ nọ n'ihe eri n'ohi na-ehu ịna na ịna omume ọzọ ete e, e, e, ọzọ ịza amen na wee sọ mere ndị ama ka anyị kaghị ya bụ ebe dị mme ndị ọrụ zụọ ka kọba ụwa ya onye ihe esi ite wee kishie wee gba ishie na-eke wọpị ụsụ wa chetizọ

amamere àwọn kẹtẹ yẹn náà àwọn ẹgbẹ́ sọ́kà gbára hàn náà àti ẹ̀rọ ọgbà ní wọ́n nílẹ̀ fún àwọn kẹtẹ wọn hàn náà. omori a omori a kẹtẹ tẹ wọn rẹ pa ọmọ ní bẹ́sì kama kàáyé títẹ́ ní kàáyé ààyè sọ́tọ̀ ní imam dàtú ní tí báyìí ọ̀ní dọ̀ ọ̀ní bá se mọ́fẹ́s ọ́fẹ́sì ọ̀nà wọn sáà ẹ̀ẹ́nà náà yìí ní ojú ku ọ̀yẹ́sẹ̀ officer anaba ayedo uh, admin senior second admin secretary onye ọ̀rọ̀mọ̀ anyị na-ejo kwu ọ̀yị si ebe n'ugo anyị onye nkwa ọrụrụ iska nkwa bụ bụ onye ọnọ ebe ọ na ebe ọfịs ọba handụlere fọndeshọn onye ejokwu ya ejikọ omori osi ahụ ejikọ nne ha adị na nke a ịdị pawa

anyị ah, riri ihe maghị darụl arkọ wáyé náà ìkẹtẹ tó múlẹ ẹwọ kọdà a máa bá ọrẹ wọn dọọna lọrẹ ṣe pààrà abubakar ní asian school darul arkom ẹbí ma ẹbí darul arkom ní ọmọ mọ ọmọ rẹ fẹrẹ mi bẹẹ sì kẹmẹ tẹ di rẹ ọmọ ebu anyị pụrụ Arabic College, uh, Institute of Arabic and Islamic Studies on UC register with Ministry of Education. Ìjọba ọdún máa ń ka eré ha na akọ̀ ọmọ náà na kè kó ní skul lọ n'ọrẹ. Ẹ ẹ approve and they change ní náà nìkẹ́ náà ní méjì. Inú wọn ní gbèdé mu tó fọwọ́ àdán ányá nìkẹ́ nà ẹ̀rẹ́ ẹ̀dẹ́ nà ẹ̀rẹ́ nà ẹ̀rẹ́ respect ọ̀bọ̀n ìmọ̀ èrèkẹ́ ìrẹ́kẹ́ ètè máa bá arịnne omuri a abụghị anyị ọnụ ọnụ anyị nụkọ ọnụ ba kọmishọn ahụ bụ ndị kọmishọn of edukeshọn ka akụ apụrụ bane ọtọrịtị ọwụ n'ọnụ anyị bọtọrịtị ime ọnụ aka ọwa ife ha na-eke ha agbakọ gbakọ dọọ e e na enwe omuri ya ya Like the old name, yes, you operate officially. What you do with him? Afọ àwọn ọmọ obìnrin ló tó tó wòrí yìí náà ní dọ́kítà ẹgbẹ́ báyẹ̀báyẹ̀ ní Abubakar Ali Usman Omar. Ìjọba wà wọlé ní Islam, ọmọ ní nọmba fọ́ọ̀tì ní níjẹ́ kí wọ́n tó wò yìí. Ini dáhùn akọ̀ ọ̀nà. Historical background ọmọ mọ́mọ́ ni ọmọ ẹ̀ka ní tù sí akọ̀ ọ̀nà. ama ahepa akono ntomori yɛ pawa bɛɛ sɛ ɔkɔha ne pawa ama ezɔɔre arkɔb ɔno me pɛti arkɔb no mima ɔno me kama na ne ero ni ka yi ɔba mɔ ezɔɔre na ŋo ntomori ahyɛ ne bari ka sa asa bàtí ntomori ɔsɔmɔ bi ɛdí ɔno kama sitɔ mi da nubi. Maasị sị maazị ya adịdị ra akarị ọma ma abịa ra ọmụwụ ẹja n'ekyere ma ama ịma nyi adịsọ ntụ omori ọdị n'esi tọọ gaa n'eze na adịka ya agụ ka omori ọmụwọta anyị kwara n'ozi ka ya mee na ọka ahụ kwụsị dị ezu eyi anaghị ezu n'ụwa na omori ma plọtụ ọka omori ọrụ ọnụ ẹwẹnyi adịsọ ntụ omori ọdị n'esi kama ka ya ovi wa abịa tọdụ wa ya tọọ abịa kama. anabai muhammad sallallahu alaihi wasallam ọka yi ọka ana wa kafin yatim fil jannat hakada ọka wa sallallahu alaihi wasallam ọkọ lọrọ tó wọ yi ọrọ ní ní tojojo ku ana pojo ku ọtọ mori ka ana lọrọ dọ náà máa yẹ iná janna iná kú ba dọ́tọ̀ mori bẹ́tà ní onígègé rẹ̀ ẹ̀fẹ̀ ọ̀rọ̀ onígègé náà kàkànà bẹ́ẹ̀ máa ń tàná bẹ́ẹ̀ máa ń ha ọ̀kan náà yẹn máa yẹn lọ́sọ̀ mẹ́ ẹ̀ma sábẹ̀ ni ọ̀dọ́ náà ní tòjòjò kù ọ̀hún náà kọjọ kù ọ̀hún ní yẹn yókù jáde ọ̀nà kókó ọ̀dọ́ tó múlẹ̀ àdínà jẹ́m náà ọ̀nyàrá wọn náà ẹni àdí sàṣà wọn tó múlẹ̀ ọ̀ka yìí afáyé alàlà àrùmálàt wọ́n mìsíkì kálmùjáhìí fi sàbẹ̀lẹ̀ láì. ọ̀rọ̀ náà ní tójú òṣòkù ọ̀rọ̀ náà ní tójú olóṣìyé ojúkú ọ̀rẹ́ náà mọ olóṣìyé bẹ̀rẹ̀ ní katakú náà wọ̀ ọjọ́ orí kan náà ní tójú òṣòkù ọ̀rọ̀ olóṣìyé gbọ́dọ̀ àgbà wọn máa kúrẹ́ kú pé ẹgbẹ́ yìí tó náà náà fìlà

ọ̀pọ̀lọpọ̀ ìdígá àmẹ́tẹ́ mú tó ṣúrú mẹ́ ṣe ìwọ̀n mọ̀rí yìí bẹ́ẹ̀ kẹ́lẹ́ sí sínú rí mẹ́ ìwọ̀n mọ̀rí yìí tó mú tó ṣúrú mẹ́ ṣe náà mọ̀rí kàyọ̀kà ìjẹta owó àmùdìlẹ́hù ìdílé yóò mọ̀ làdílà ìlàdílé okú tó ṣọ́nà ìkàyè olóòmórí ọ̀ṣọ́ pákẹ́tì gbogbo àmì inekú ìdẹ́nekù ẹ̀mẹ́ ẹ̀rọ àyíkù wọ̀tá ẹ̀rù gbogbo ẹ̀ dẹ̀wì yìí náà kẹ́ adẹ̀wì dẹ̀wì yìí wú ọ̀mọ̀rí ẹ̀ bá yẹ kọ̀kọ̀rọ̀ lótó ẹ̀yìn wùdú àmẹ́mọ́ mi lọ́tọ̀ tó yi nínú ẹ̀yìn sẹ̀lẹ̀tọ̀ náà nínú àánú tó mọ̀ nínú sí ẹ̀yìn àánú mẹ̀sẹ̀ fáyẹ̀ wọ́n á sàn nípa abẹ́mẹ̀ lọ́tọ̀ tó mọ̀ nínú osoku ojoku osoku àyẹ̀wò náà mọ̀ rí sí jẹ́ ọ̀pọ̀ omi tó

omuriyo nawe yeze kuyirasanya yini omuriyo nawe yeze kuyirasanya yini o amen amen jezoma maniye ọbẹ sọnà àbámọ ẹyẹ ní ọdẹ tẹrẹ aplastan ètè ntàn òzí àyà kó yẹn wọn ẹtẹrẹ òzí kíkọ àkó yẹn wọn. ibà àwòjọ yàmú náà ẹ̀wọ́ ináwẹ̀ dé tutọ́rọ́ kọ́wọ̀ èyí àárẹ̀ wúlò òwú ináwẹ̀ dé èyí àárẹ̀ wọn ní ògùn yìí nà ṣe tọ́tọ́rọ́ kọ́bọ̀ ọ̀yí ti mẹ́rẹ̀ ẹ̀ mọ́ náà ọ̀dọ́ mi rẹ̀ dọ́kítà náà ìyí ìṣọ̀ ọ̀tá àbùkà mẹ́wàá àbúrò àyè rọ̀ dùmá ayé mọ̀ wọ̀ká bí túbọ̀ náà wà ní ìtìrì ọ̀nà náà òmùdí ọ̀nà wọ̀ sí àbá ìmẹ̀ nínú اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فصلت عليه صفتك لك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا ربي يا من له جميع المكر ارجو كيد من اراد ان يكيدنا عليه وعول مكر من اراد ان يمكر بنا عليه واضرب خذلان من اراد ان يخذلنا عليه وجل سوء من اراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى هي ظالمة إن أخذها عليم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين صلوا على النبي الكريم